على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ní kíláàsì sáṣe láti níbi tafsir tá ń ṣe suratul inshiqaq òun ni aka adẹ̀tí tú dé ilẹ̀ ṣùgbọ́n a máa sọ̀rọ̀ ń pa alwakọ̀fàtò tàdàbùríyà àwọn nǹkan tá a fẹ́ reflect lé lórí base lórí táwọn afáàsọ ń pa àwọn àyà kọ̀ọ̀kan tó wà níbẹ̀ yẹ́wò sí pé wọ́n ní tradition wà bá a ṣe ṣe tafsir pé tíra tá ń lo ní eh, al-Qur'an tadabbur wa amal wọ́n ṣe tadabbur ẹ̀ tá reflect then our kílálẹ̀ bóòlù àti lè put it into practice so that a lè internalize the Qur'an. So, sọ́tìlẹ̀ ìṣẹ́kọ́kù yìí tàbá wo bí péjì ibi tí tàdábùrù amọ́lùwà ti rẹ̀ ibi tó oní nọmbà 2 níbi tàti ka tàdábùrù àti amọ́lùwà a fẹ́ sọ̀rọ̀ ń pa yá ayú al'insan innaka kadihun ila rabbika kadhan famulaqi ìwọ́mọ̀ nìyàn agbésí ọ̀dọ̀ ọlọ́run ọba ni pẹpẹ ọ̀rọ̀ rẹ̀ wá tí mùsùlùmí tó bá mi lè nǹkan tí ó ṣe fún tọ́kàn ló ti balẹ̀ pọ̀ òun ni pé yóò mọ̀ pé ẹnìkan ò tó bẹ́ àti blọ́ọ̀kù kó rí mọ́ torí pé ẹni yìí fẹ́ kẹ́ni kàzáyìn lọ hmm? so yóò mọ̀ wípé fún àbí kọ́lọ̀wọ̀n bá ní hikma pé àtọ́ ah, ń bá ṣe fún ó tún lè gbẹ̀yí tó lóore jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ rẹ̀ so ìjọba ìpínlẹ̀ bá wẹ ayà yìí lásán pé ilá ìdána khaza inú ọmọ nínú zero ilá ìkọ́dà máa ayé iléyìn ayà tí mùsùlùmí gbọ́dọ̀ gbé sí gbèsè ayé ẹ̀ tó bá gbé sí gbèsè ayé kò ní dààmú pọ̀ ayà al-muntaha ọ̀dọ̀ ọlọ́run ọba ni gbogbo nǹkan ndc so yóò jẹ́ kíyàn lè check iṣẹ́ yẹn wọ́n pẹ́ dáadáa bá ní ọ̀dọ̀ ọlọ́run ló ndc ọlọ́run ọba sì ní kọ̀ kí ìṣọba lábòsí pẹ̀pá burú bá ní ọ̀dọ̀ ọlọ́run ọba ló ndc ó sì ládéhùn tó ṣe bóun fi àjẹyìn tó bá sa so àyà méjèèjì ẹ ó jẹ́ ó ń mójútó ayé àtọ̀run mùsùlùmí wa in min shay'in illa 'indana àti wà ánà ilà rabbikal muntaha ayà ìwọ̀n bá ti gbé ẹnu kọ́ yìí lọ sọ́mọ̀ ẹ̀fọ́ ayé so níbi eléyẹn ayà innaka kadihun ilà rabbik ẹ́ ìwọ́n ṣe wàhálà nílẹ̀ ayé ó wàhálà tó jẹ́ dáadáa ó wàhálà tí èṣe dáadáa ó ọba rẹ̀ ló ṣe é sí o domin pé tí ó mọ̀ jẹ́ bẹ́sìsì ẹni wàhálà tí a bá ń ṣe kò ní pé báwo lọ́lọ́run ọba mi ṣe rí ẹsẹ̀sì làrọ́bìk mi torí iṣẹ́ rí kò sí bó ṣe kẹ́yàn wà nílẹ̀ ayé ẹgbẹ́ àwọn sọ̀sọ́ àti pè wá ọmọ ni hárífù ni hárífù ni pé làbúdà ó ní nǹkan tó ń ṣe kò dẹ̀ sí bí èèyàn ṣe òpin lówó tó kó lóhùn ní jẹ́ hárífù ẹni bọ́dì tó bá ti wà nílẹ̀ ayé gbọ́dọ̀ sí wàhálà kò ṣúrù kan tó lè bọ́dí wàhálà ń kó torí pé àlìjẹ́nà nìkan ni ò ti sí wàhálà rárá olóògbé àdúrà wà táà ń ṣe pé alọ́nìdáwà ti wà àlìjẹ́nà kọ́lọ́n káà sínú àwọn àlìjẹ́nà pé wọ́n wà kọ́ لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب táwọn tó bá wà lìjẹ́nà wọ́n ni ọlọ́run adúpẹ́ fọ́lọ́run ọba ọba tó rí pé ó mú bànú jẹ́ lọ fún wa ọlọ́run ọba ni ni ọba tó dájú ni méjèèjì mọ̀ bá alága ṣàkúrù mi ni ọba tó máa appreciate gan ní ìtumà rẹ̀ ìtumà gàfúrù tó fi fi gan tọ́rọ̀ tọ́rọ̀ gàfọ́rọ̀ fi jẹ́ gan òun ni wípé kò síwú ẹ̀ṣẹ̀ tí ò lè ṣàforí oní gàfúrù kò síwú ẹ̀ṣẹ̀ kó tóbi tó lọ́dọ̀ jẹ́ ẹ̀ẹ́kẹ́ ni a ṣe tí mo bá sì ti tàúbà sincerely tí ọlọ́run ṣàforí jù mi pé gàfúrù ní mi gbòfòránù mi ò ní límítì mọ́fẹ́ràn mi ní límítì ó ní gàfúrù ló fi jẹ́ mọ̀bá lára bọ̀ọ̀dọ́dà ṣàkúrù ṣàkúrò ní pé ọba tó pé nǹkan kìí kéré lọ́dọ̀ rẹ̀ ní dáadáa ẹwọ́ pósítì ẹ̀síra wọn nǹkan kìí tóbi jù lọ́dọ̀ rẹ̀ tí ò lè ṣàforíjì onígàfóòrò ẹ́ nǹkan kìí kéré jù níṣẹ́ dáadáa lọ́dọ̀ rẹ̀ tí ò ní appreciate ẹ̀dá ó máa ń ní tẹ́fẹ́ ẹ̀dá tí ó appreciate nígbà bá ń kọ́ǹtó gbogbo ìlú yìí kẹ́yàn wá pé ẹ̀dá fẹ́ bá ń fún wọn ní bisikíìtì five naira ẹ̀gbẹ́ kọ́dà yóò tún lo yẹ̀yẹ́ òun pé èmi ló fún relé ọlọ́run bò rí bẹ́ẹ̀ òun ló ní gbogbo ayé òun ló lọ́rùn oníwẹ̀ àmọ́ tó bá tún ṣe nǹkan kékeré fún kọ yóò tún dúpẹ́ yóò tún appreciate nothing is ṣàkóso tí èèyàn bá bọ́ lọ́wọ́n bá lò pẹ̀lú gàfúrò ṣàkóso wàláhì èèyàn fẹ́ràn ọlọ́run àwọn àsùnmọ́ àwọn sífàtì ọlọ́run bá pàtàkì òun náà láti ń build iman ẹ́ òun láti ń build iman so bọ́lá bá ṣe inna rabbana la gafurun ọba tó fi wá sí ibùgbé táàmà bẹ̀lọ̀gbére níbi ọlá rẹ̀ àti result of ọlá rẹ̀ why ó ní pé tọ́lọ̀ bá pé kùrárì àjẹ́nàfà ní dárò mọ̀kọ́mà ó pè ní dárò kọ̀rọ̀ hmm? ibi táàmà gbé lọ gbére tó pé à ní kò ń bẹ̀ mọ́ ṣé iṣẹ́ wa tá a ṣe nílé ayé ṣe bó ní táìmù tá fi ṣe mọ́ bẹ́ẹ̀ bá jọ́sìn fọ́lọ́run bẹ́ẹ̀ni wọ́n bá fẹ́ gbóhùn dìsáfà aljanna ọyọ́ bá ti wà aljanna náà lọ́dẹ́ yẹ́ ṣkókò mẹ́ káàkiri sọ pẹ́tọ̀ èyàn mẹ́rin gan ló sin ọlọ́pàá lọ́dẹ́ yẹ́ pàpẹ́ alánàdára lọ́kọ́mọ́ ní fọ́tìlì nínú ọlá rẹ̀ ẹ́ aljanna yìí kọ́ láyà masúnà fíhà nasọ̀bùn wàhálà ò ní bá wa mẹ́ wàláyà masúnà fíhà lọ́gbó nìkan lèyàn ti ń rí rẹ́sì kò sírun tó kẹ́ lè ní ayé tọ́kàn ní gasókè Hmm. yes ẹni tó jẹ́ pé òun the richest man ẹ̀rù ń bà kó mọ́ the second ẹ̀gbọ́n bí ò ṣe jẹ́ méjì mọ̀ sára ó ní túnbọ̀ tó táà ọlọ́run ti jábọ́ ìrònú for every three point kìíní kan tó bá ti ń ṣẹlẹ̀ lẹ́kọ́nọ́mì ó kàn àwọn ọmọ nínú ìjọ àwọn bá ti wá lọ so pé nìkan lòun wà nílé ayé kọ́dà kó má ṣiṣẹ́ rárá yóò tún ní wàhálà bí ò bá tó bá ṣiṣẹ́ tí ò ṣiṣẹ́ rárá wọ́n sọ pé ah, ó ti wà ọ̀bẹ́ẹ̀sì ó tún dàtí má ẹgbọ́n kò ṣiṣẹ́ rárá lójú òkú báyìí àkàlẹ̀ wọ́n lè tún tẹ́ ń sanra ẹ̀hìn ọ̀bẹ́ sí tó di iṣu fún hmm? bó bá tó ṣiṣẹ́ fá tó rú ó lò láti sinmi so kò sírú téèyàn wà ń bẹ béèyàn bá bímọ gbọ́dọ̀ owó tó ní gbogbo ẹ̀kọ́ ní nǹkan bá ṣe ọmọ rẹ̀ inú ló bàjẹ́ hmm? bó bá ṣe bísínẹ́sì kan tó bá wà tí ò bá lọ pé èèyàn sọ pé wà ní ayé ìníṣẹ́ kò ní sí rọ̀rùn káàrẹ̀ bá identify gene rẹ̀ ẹ̀lérí yọkùn náà màá náà pé gene tí ń fàbà ní jẹ́ ni tí ò bá fi lè tí kì ní ìyẹn má jẹ́ pẹ̀lú ila rabbik innaka kadihun ila rabbika kadhan ọmọlàkẹ́ ìwọ́n mọ̀ ila rabbik ọ̀dọ̀ ọlọ́run bá ní end gbìyànjú ó ṣe ẹ fámùlàkẹ́ ó ṣe pàdé téèyàn bá ti mọ̀ ó pé èèyàn onímọ̀ wà concern pẹ̀lú iṣẹ́ nìkan gẹ́gẹ́ bí yẹn náà ṣe wà concern pẹ̀lú ta lèyàn fẹ́ present iṣẹ́ yẹn fún no matter how good the work is ẹni tí ó máa kẹ̀ náà ni ó sọ pé ó good ẹ́ torí ẹ̀ náà ló mọ̀ pé wá standard ẹ̀ pé ẹjọ́ àwọn sẹ́ńsẹ̀ exam yẹn last year ẹ́ kí ni àwọn nǹkan tí wọ́n wá ń bẹ̀ òun náà láti ṣe pass pressure èèyàn fẹ́ wò náà ni pé standard ìdánisí pé ẹ̀dá fẹ́ bábà tó wá pass pressure láti máa wá marking scheme èèpì ni wọ́n ń wá because no matter how good táwọn tó bá máàkì bá ní kò good so kí ló dé tá a mele yẹn tá a wá fẹ́ mele yẹn pa ọlọ́run ọba ò ní ẹsẹ̀sì ìlàrọ̀ pàtàkì so lórí àyà yìí al-imam al-Biqai al-Biqai fi nazm ad-Durar fi tanasub al-ayati was-suwar kíra tó ṣe nù kí lòun ṣe tafsiru tiẹ̀ fún ó ṣe wípé yóò mú àwọn àyà a wá mú súra báyìí ní súra yìí a wá líǹkì súra pé kàgbò súra yìí tẹ́yẹn ní sí in tí ń revolve around hmm? òǹlẹ̀ then yóò wá líǹkì áyà kan mọ́ áyà kan kọ́dà níbi tí wọ́n ti rò pé kò líǹkì so ìgbẹ̀lá ti fẹ́mọ́ rẹ̀ ó ní áyà yìí tẹ́yẹn bá ti ní kí la fẹ́kẹ̀yàn ṣe pàdábùrù bẹ́ẹ̀ hafun alàlẹ̀ ṣèhádì fil ihsani fil amal ẹ̀wọ̀n kan hafun alàlẹ̀ ṣèhádì fìlì ẹ̀sání ìlàmà áyà yìí gbọdọ̀ jẹ́ nǹkan tí ó ṣe wá lójú kòkòrò pé ká ṣiṣẹ́ wa excellently torí ìlàrọ̀ bí kàyẹ̀rẹ̀ àdìfàmùlà àkè hafsun alàlè ṣìhádì fìlì ẹ̀sání ìlàmà dájú kó má jẹ́ pé amal nìkan àmà àlè ẹ̀sánú ìlàmà ẹ bá ti gbọ́ kan yìí sínú kọ́ ẹ̀sánú ìlàmà yọta pọ̀jọ́ inú kí ló dé tí mùsùlùmí ayé lè kí ló tí ò wá nílé wa e, excellent ní ọ̀rọ̀ ilé ayé ọ̀rọ̀ ilé ayé kéré náà a ma wọn tí ó máa kẹ̀ gan àbí a rí wọn a mọ standard wọn a mọ tí wọn ò tó lórí ẹ̀ náà lọ́kàlù fẹ́ máa fi ń ṣiṣẹ́ àbọ́ọ̀fù tí ẹni tí ó máa kìíṣẹ́ rẹ̀ tán bá set exam kan ní Nàìjíríà a fẹ́ so tí mùsùlùmí bá fi ní al-ihsan fil amal nínú kọ́nsẹ́pì sí sí bọ́lọ́wọ́ ọba rẹ̀ lùpín tí ò ní ní ihsan fil amal ìjọ̀rọ̀ ilé ayé ìyẹn kéré ẹ́ kí ló fà lè anna mana aikọna bí annahu la budda lahu min ardi al-malik gbogbo nǹkan afraga ni ó ṣe níbi iṣẹ́ ní nǹkan tí ọlọ́run bó yìn ilé lórí ẹjọ́ tó bá pàdé ẹ̀pá òṣè ah, dáadáa ẹ̀rù tó táàmù ń bẹ́nu ibi concept náà pé ìlà rọ́bìkà àti fámùlà àti hmm? albẹ̀kọ́yì ló sọ yẹn asu'al oni malwajibu ala abdi annahu mulakin rabbahu

áyà yìí incident ọlọ́pàá nípa sí ìmísìn incident ìgbà tá a bá present ìṣẹ̀wà àti wà lùjẹ́nà náà àbí ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ nípa ìjẹ́nà kí á jùmọ̀ ìlà áàlì yìí ẹ́ ẹni táà pé ní áàlì fún ara ìnáà nǹkan jẹ́nà so kìí ṣe pé bí pé àwọn already òun kàn ara yọjú kó wọn á present ìṣẹ̀ pé wọ́n á padà sílé tọ́ a ní tú pé ìlà áàlì yìí tọ́ àwọn ará ilẹ̀ nìkan àmọ́ kí la mean ó ní pé gẹ́gbó ṣe pé ń jọ tí yàn bá ṣe business àbí tó bá travel àṣàlàyé náà gbà tán tó ayà pé nǹkan méjì lèèyàn máa mú tẹ́yàn bá gbé táàsì fún yàn pé tẹ́yàn bá travel one yóò wù yàn pé tẹ́yàn bá lọ travel yẹn kéèyàn lọ gbọ́ra nìmọ̀ yẹn kó jèrè táà ń a bá lọ àríyànjú ìkejì wà ní sáàlì mọ̀ yẹn kó wá séèfù délé pé okú èrè okú délé méjèèjì ni ẹ òun làá máa fi sàdúrà àfẹn tó bá travel ìrìn àjò tó ń ṣe ní sọ ìjàlá ọlọ́hù ẹ jàlá ọlọ́hù lẹ́ni lánìmán wọ̀sálẹ̀ yóò jẹ́ pẹ́pẹ́ tó bá lọ orí yẹnjú kò sí bá wa lálàáfíà tọ́ méjèèjì yìí jẹ́bú iṣẹ́ pé náà irú situation yẹn náà wà lẹ́ni tó fẹ́ present iṣẹ́ rẹ̀ fọ́lọ́hùn kiri níjọ́ tó bá pèsèntì sẹ̀rẹ̀ fọ́lọ́n tó bá pàtì bínú ẹni tóun náà bá travel tó àchífù tó tó rẹ̀ fi travel lọ tí ó wá fẹ́ múrè kí ó délé bí ó ṣe rí lọ́lọ́n fi ló pé wàyà ń kọ́ líbu ìlà ahìlìhì masòrò rọ̀ òun náà padà sọ́dọ̀ ولدى الصباح يكون إحماد الصرا، ولدى الرباح رضا تجار القدد ولدى الصباح تبا عرا، eh? يكون إحماد السرى àwọn tán ní ìròrú ìgbà ọ̀nà ó tó dúpẹ́ fọ́lọ̀ bí kéèyàn máa rìn ìròrú ẹ̀kùtẹ́ bá wà nùgbó ń jẹ́ sílẹ̀ bá tó mọ́ lọ kan tó balẹ̀ pé ah ògbọ́n òun kìdnápù wa mọ́tò wòsẹ̀ ẹbí ẹni tí mọ́tò rẹ̀ bá bàjẹ́ sínú gbogbo ẹmọ̀ bí sì mọ́ pé ṣe àlè fi mọ́tò lẹ́yìn tí wọ́n lè gbé lọ àwọn lè wá ní ìtún lè kidnap wa àwọn bílẹ̀ bá ṣe mọ́ sí ìjọ ní òkèdúgbẹ́ fọlọ́ wà ládọ̀rọ̀ bá ìjọ tí ẹ àtújá àwọn tán so alkúdẹbí tó ń ṣe wàhálà ládọ̀rọ̀ bá so ìyọnu àti ìdùnnú tí ń lọ pé èèyàn parí táàkì yẹn èèyàn tó wá bá àwọn ará aléyàn dáadáa ó ní wàyà ń kọ́lìbù ilà ahìlìhì masurura tọ́ áyà yìí albẹ̀kọ́ì àìdàn náà látún fẹ́ lò ó ní torí pé kí ló fàtọ́lọ́ tí masurura gbínú ẹ dùn ó ní pé fa gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ pé a tó fà táwọn mùsùlùmí táwọn tó bá wà lè jẹ́nà fi tọ́ sí oore òní pé wọ́n sọ pé inna kunna fi ahlina mushfiqin famanallahu alaina wa waqana azaba samum ní pé à ah, tẹ́lẹ̀ ká tó gbádùn ìsì ẹ̀rù bà wá àmọ́ tábà àwọn bàtà dé ìbáyìí sọ ọlọ́run ẹ̀yọ́ ìpẹ́ anybody tí ó bá ṣe exam tí ó bá pass náà kọ òun náà ni yóò wà anxious anxiety wà irú ẹ̀ àwọn náà máa ń gbádùn joy tí wọ́n pass jù ẹgbọ́ tí èèyàn bá ṣiṣẹ́ fún nǹkan tó ṣiṣẹ́ gan tí ò underrate ẹni tí ó máa ti ṣe rẹ̀ tó bá pass òun nínú rẹ̀ máa ń dojú pé òun ṣiṣẹ́ òun sì rí result effort o pé torí pé wọ́n jẹ́ mọ́ṣífẹ́ kọ́mínà àbdà àlọ́lá mọ̀gùnmọ́ọ̀mọ̀ ìrònú bá wọn mọ̀bọ̀rọ̀rọ̀ ìnira bá wọn kí ló bá yọ ha síbò náfṣàhù búkúrátà wà àṣeyà láàárọ̀ àti nírọ̀lẹ́ ní ṣe mọ̀hásáfà ẹ̀ ló ń gbà kan pé ilé ìṣọ́lọ́run gbà báyìí ọlọ́run ẹ̀ gẹ́gẹ́ bí kọ́ra ṣe sọ fún asátúlọ̀ àǹbíyá pípa àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ àǹbíyá àbí mọ̀mí lónìí pípé wàlẹ́bí na yóò tún na mà átáwù wà kùlóbùhùn wájìlá anáhùn ilà rọ̀bíhìm rọ̀jọ̀ àwọn tó ṣe pé wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe tí wọ́n pèsè àmọ́ tó ti rẹ̀ nǹkan ẹ̀rú sì ló ń bá àwọn pé tàn á mà padà sọ́dọ̀ lọ lórí àyà yìí wọ́n bí Aisha àdísì máa Muhammadu ambali Aisha kó wọ́n bí ànábì sàṣọ́là pé ṣé àyà yìí ṣe ń ti wí ni ẹni tó ṣe pé ń ṣàlẹ́fẹ̀ yẹ́sẹ̀rẹ́ kò wọ̀yẹ́ ní ẹni tó ṣe lè tó ṣe zina tó ṣe gba brútán lẹ̀rú fi wá ń bá ọ̀nà ànábì ní láàyà bí nǹkan ṣe ẹ̀rí tó ń bá pẹ́sọ́ lọ́wọ́ gbà báyìí hmm? àwọn ni wọ́n ń wí so ẹni yẹn ó sì mọ̀ hásábà fúnra rẹ̀ láyé máa máa húwà fi hìmì nákàdì ààrẹ òun pí situation ẹ̀ ṣe burú tó tó ṣe lágbára tó pé ará ilé rẹ̀ ń kọ́ situation lé ẹ́ hmm? eh? ó lè wọ̀dí kìlà aish ìjẹ́ ìmú náà ó fún pínpín wọ̀ṣòro rẹ̀ lè mọ̀kànlì tí àwọn tí wọn ò bá fẹ̀sìn wọ́n tó gbógun gbogbo nǹkan tó ń go through yìí lọ́lọ́run ti fẹ́ sán lẹ́sẹ̀ wọ̀yà ń kọ́líbu ilà ahlihi masrura ẹ̀yìn ó rí pé ó dàbí kéèyàn máa ṣe nǹkan láàrùn ju àwọn èèyàn tí èèyàn ti jẹ́ minority ń bẹ èèyàn ń gbìyànjú kò sí ohun tó ní sọ sí ìyàtọ̀ ẹ wọ́n rí fín wọ́n ṣètùtà fún ó padà wá hàn sáwọn ènìyàn pẹ̀tọ̀ lágbájá o ìgbìyànjú tí ń ṣe wọ́n ló ti wá di nǹkan báyìí ẹgbẹ́ ìjọ ọ̀lọ́kàlù kó dọ́gba ìjọ ìjọ dùnú tiẹ̀ bẹ́ẹ̀ náà ni kíjọ́ tí ìbá ti ń ṣiṣẹ́ láyé yọba dọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run bá gbogbo pass ọjọ́ dùnú tiẹ̀ náà. asual limadha juzi almu'minu bisururi ma ahli fi janna kí ló dé tọ́lọ́run ọba kí ló dé tá a fi san mọ̀mìnì lẹ́sàn pẹ̀lú dùnú pẹ̀lú àwọn ará rẹ̀ lálìjánná ó ní pé òun náà fẹ́ ti gbó tu nǹkan tó le pẹ̀lú ará rẹ̀ láyé. ẹlẹ́kẹ̀rin wa amma man utiya kitabahu wara'a dhahrihi tẹwàrẹ̀ tàbá fún ní eh, tí ẹ̀kọ́dù láti ẹ̀yìn rẹ̀ ẹ̀wù ewudara wọrọ àzọ́hàrẹ̀ nísìn báyìí zọ́hàrù ní ẹ̀yìn báyìí ẹ̀yìn ti tara nà hmm? because ìdán pé ní nǹkan tó jẹ́ surface èyí tó bá wọnú ni bátù hmm? ohun tó bá wọnú òun ni bátù èyí tó bá hàn òun ni báàrù ní láàfin bọ́lọ́ ní àzọ́ọ̀hẹ̀ láàzọ̀ pé lè rí rọ̀ hú alàdínì pé èyí tó hàn òun ni in front àbí before tọ́ behind nísìn òun ni khalfa àti wàrọ́ tọ́lọ́wọ́ akọ̀ bá méjì ní wàrọ́ ẹgbọ́ wàrọ́ ìtumà rẹ̀ wọ́n ni pé mo fẹ́ nà nǹkan síyàn èmi tí mo fẹ́ nà sí báyìí mo wá fèsì ẹni mo fẹ́ nà nǹkan sí ẹ̀yìn ẹgbọ́ ọ wá náwọ́ rẹ̀ sẹ́yìn lèmi wá náà sí tó mi pé ojú wọ̀ níra ẹgbọ́ mi ẹni tí mo fẹ́ fún níwé yẹn tàbá pé ní wàrọ́ àbárí ìtumọ̀ ẹ̀ pé ẹni tó fẹ́ gbàwé lọ́wọ́ mi tó fẹ́ gbàrẹ́kọ̀ lọ́ọ̀nà ìrìn rojú ẹ̀ yóò na ọwọ́ rẹ̀ sí mi látẹ̀yìn èmi wà fàrí lọ́wọ́ kí lọ́lọ́wọ́ bá ń dìpíkì fún wa mẹ́ ẹ máa gbọ́n tí àlùsíwí tẹ́sí appreciate pé kọ́lọ̀n tó ṣe wá mùsùlùmí kó já jẹ́ mùmí ní jẹ́lẹ̀ alimami alusi olóṣèrò olùmọ̀ánì ó ní ọ̀rọ̀ tọ́lọ̀ ní pé wàá mú mọ́ntẹ́ ìjọba wọ́rọ̀ àbárí tamyizul kafaro bọ́lọ́wọ́ bá ṣe separate ọ̀rọ̀ àwọn kèfèrí pẹ̀lú pé bìkọ́ nílẹ̀ ẹ̀tọ́ yìí ní wọ̀rọ̀ ìbòhórí pé rẹ́kọ̀dù wọn táàfù wọn ẹ̀yìn wọn ni wọ́n náwó látẹ̀yìn wọn gbàá ni ẹ́ eh? wàlà aláàzálíká bóyá ń tó fà orí pé lè anà mútìlì kùtù bí àwọn màláíkà tán fúnyàn ní rẹ́kọ́dù yẹn ibi tí wọ́n hẹ́jì kèfèrí dé láyà tàhàmàlú na mùsáhàdátà ojú rẹ̀ wọn ò lè gbé wọn ò lè àfọ́dì kan ojú ẹ ojú yọ̀dá má fẹ́ sí mi ẹgbọ́ ṣe lè ka máa lè bà ṣàáṣì àti pé ó burú in tí ojú ẹ̀ gbé jáde kò ṣe é sọ láburú gbàfà gbàgbà náwọ́ rẹ̀ náwọ́ máa gẹ ṣe àwọn gẹ́gẹ́ bó ṣe pé ń jọ tẹ́yìn náà bá ń pín nǹkan máa mẹ́ tẹ́yìn bá ń sá fún lára àyàn pé ẹ má jẹ́ ó débì rẹ̀ lọ́fọ́ ẹlọ́fọ́ bẹ́ẹ̀ ni kèfè rí sí ẹpẹ́ tọ́rọ lọ áó lè rọ́yà ti ìyáhùn àbíbi tí wọ́n kákòrìlà àwọn dìgbé nǹkan I don't want to see

òun tako pé a ò ní rọ́lọ́n ẹgbọ́ ìtí ń wí ní tọ́tọ̀ ọlọ́run la jẹ́ ẹni tí è bá ṣèyàn dáadáa lọ rẹ̀ fẹ́ rí lòun náà fẹ́ rí nípa pé kàlà innahum àmọ́bíhìm yàmọ́ ìdín lámàájúbù ọlọ́run ní jẹ́ kan lóhun fèfèrínú àwọn fẹ́ rọ́lọ́ òun lédè lárúbáwá tí ma sọ yá kí ni yá mẹ́ni ó jẹ́ harford nìdá ara fi tàà fi ń pè èèyàn nípẹ̀lẹ̀ lilbaid àbí bẹ́ẹ̀ni ìkọ̀rí hmm? ìbìkọ́ ni yá ok lilbaid eh? ẹ̀hẹ́n ayúwà lilkọ̀rí ìbìkọ́ nípìnlẹ̀ ni òkè ṣe pé kò lè ní túnmà kọ̀ríbù nípìnlẹ̀ tó wà pé yá ẹ́ lèlbà èdè nípìnlẹ̀ lédè mhm. so ẹ̀ńtà bá ti pè wá pè ní yá ẹ̀ńtà ń pè ṣẹ́rẹ́ ẹ̀ńtà bá wá pè lọ́pọ̀lọpọ̀ ọgbà ìbá fi ń kọ́ l'attention tẹ́ni ẹ bá kẹ́yìn sí wa kí ní ètò yóò fèsì wa ẹ́ ẹ̀nà láàfin fún kálukú ló kọ̀ pé à Yusuf yóò wẹ̀yìn ojú agbọ̀dọ̀ kan àbí ibi tẹ́ẹ̀tì mọ̀pọ́lọ́wọ́ ọba ń bínú fáwọn kèfèrí tí ò fẹ́ rójú wọn ẹ ò ní rí nínú Kùránì ibi tọ́lọ̀ pé yá ayú alẹ́bí nà kásọ̀ àbáyíká ọlẹ́ ìlú yá ayọ́lẹ̀ mẹ́kàfà yá ayú alẹ́bí nà ámànù lẹ́bí yá ayú alẹ́bí nà ámànù yá ẹ̀gbọ́ tó bá fẹ́ sọ kẹrìn iná lẹ́dí nà káfà lórí third person níbi sọ kò fẹ́ pè wọ́n hmm? ó kórìíra wọn kò fẹ́ kárí wọn kódà ibi tẹ́sùn ti rí ó ti ló yá báyìí ó fi ànábì di láàrin kúl ìwà ànábì pé yá àyú alkásìrò ọlọ́run pè wọ́n dà rẹ̀ ìwà ànábì sọ pé ẹ̀yìn kèrè rí o àmọ́kọ́lọ́run sọ pé yá àwọn ọ̀nà kan ṣoṣo tọ́lọ́run ti pé yá ayọ́ alladhina káfàrú òní suratu Tahrim hmm? yá ayọ́ alladhina káfàrú la ta'tadhiru al-yawm innama tujzawna ma kuntum ta'malun ẹ má give excuse lónìí ń tẹ́ ṣe lẹ́gbẹ̀ẹ́ sọ̀rẹ̀ so a lè appreciate pé jẹ́ pàmà ń pè yí yá yá ayọ́ alladhina amanu nítorí pé ọlọ́run ọba ó fẹ́ ká fèsùn ó sì fẹ́ràn wa ọlọ́run kọ́kọ́ àti náà tó fẹ́ràn. now asu'al limadha yu'ta al-kafiru kitabahu min wara'i dhahri kí ló tàfi fún kéfèrí ní rẹ́kọ́dù ẹ̀ látọwọ́ ẹ̀yẹ jẹ́nìrẹ́ karùn-ún innahu kana fi ahlihi masrura kéfèrí òun tiẹ̀ nígbà tó wà lára pọ̀lú wà pẹ̀lú àwọn ará ilé rẹ̀ ìdùnnú lòun dùnnú torí kò kí ẹ̀mpa tí ó ṣẹlẹ̀ jálù kìá ọlọ́run afẹ́ combine ó fẹ́ kọ̀ lábá ó fẹ́ change ìdùnnú rẹ̀ sí nǹkan tó tọ́ sí jojoojúmọ́ nínú tẹ́ ń dún torí pé kò kí ẹ irú gbèsè ayé náà ni àwọn tó ń jẹ́ fèsì rí fẹ́ máa jẹ́ káwọn èèyàn náà máa lò wọn ò fẹ́ káwọn èèyàn fẹ̀ ẹgbọ́n ọfẹ́ wọn túbò nǹkan lẹ̀ fún wọn ọ̀nà lẹ́fi pé lágbájá ní sí ó ní ọ̀nà ah, wọn fẹ́rọ náà ní fi mú gbó náà ní fi mú tí ó lóun fẹ́ pààrọ̀ ònú rẹ̀ ẹgbọ́n pẹ́sẹ̀ wa ni pé dákùn ṣé gbogbo bá lọ tán ìrònú òní padà wá ọwọ́ aṣọ ọdẹ ẹranko tán kò sí tí ò ní kó fín tán ọfín gbogbo ẹ̀ ọfẹ́ pààrọ̀ ònú rẹ̀ tó bá padà wá fín tán tí ò bá wá ṣe pé nìyẹn ni wọ́n ń sá fún ní padà commit suicide فشان نكاي تو با قمي سي سان كو سو اندي انه كان في اهله مسرورا ابن كثير أو الفداء ابن كثير رحمه الله اوني اي صالحا لا يفكر في العواقب كيف نو لا يفكر في العواقب كيو انت كيو نو سي كونسيكونسيس ولا يخاف مما امامه كوسي بيرو ان واجو فأعقبه ذلك الفرح اليسير الحسن الطويل ìdùnnú kékeré yẹn ó padà wá líìdì sí fún pé kó bí ìrònú tó gún àkọ́bàhú záàlì kàlfàrà olùyẹ̀sí alhusna tọ̀wẹ̀ so principle tí mùsùlùmí ń lò fún ayé tí kèfèrí ń lò fáyé tó bá lò fún jálùkì àmà ní kò bá wọ́k òun náà mọ̀ pé kò sí nǹkan kan tí à lè rí ilé ayé yìí tó lè jẹ́ success èèyàn ní ṣe wàhálà àmọ́ òun náà fẹ́ wà lìjọ́nà tó bá ikú bá rẹ̀ jù yóò ṣe sọ́nà ó sọ pé wàhálà irun jí ètò ìlàárọ̀ bí iná ní ìndà húlẹ̀ lọ́sà ní dígẹ́ fèrè rí ni yóò ní wọn àbúrò sa àtàkọ́ ilé ọgbà pé jálùkì àmà ń bọ̀ àmọ́ wàhálà irun jí ètò ìlàárọ̀ bí but if I travel tálùkì àmà gan-an inna li indahu lal husna mo sì dáadáa náà lẹ́sẹ̀ fún mi kò sí gbọ́n tó bọ́ràn sọ fẹ́ sáàlì jẹ́nà tó ní pàwàá ìsíbẹ̀ ọ̀nà méjì ló balance ẹgbẹ́ wèrè ló balance ẹ̀bí bọ́ọ̀ ló ń ní ọlọ́ọ̀bá Qur'an káfí lè mọ́ ní tá a ní láti fi wà lìjẹ́nà distractions ń bẹ́ńlẹ̀ ayé but principle tá ń lò fáyé tá a bá lò fà lìjẹ́nà àá àtẹ́ntí olówó kò sígbà kankan kálukú èdè fa instant gratification anybody tó bá achieve success kankan pé instant gratification pé irú bá gẹ̀kẹ́ ní ìbá define tí ìbá define sọ ó rí mọ́ bá sí lórí ayé náà ọ̀rọ̀ investment òjú ẹ̀ lọ investment túnmọ̀ pé in tó lè náà nísìn kọ́ ó keep ẹ̀ tó dà kó lè yí instant ni wọ́n fẹ́ principle ni wọ́n now asualu mata yakunu alfarahu mazmum ìgbà wo ni ìdùnnú máa ń jẹ́ nǹkan tí ó jẹ́ blameworthy nke ibu òní níjọ́ tí ìdùnnú bá bí alhosnus ọ̀wé pé ìdùnnú kékeré nísìn ọba lọ bí ìbànújẹ́ tó kékeré ogun the little enjoyment téèyàn ó ní bí illicit sex tó bá lọ bí aids fún yàn ẹgbọ́n yóò kọ́ síjọ́ tó ṣe é wọ́n ni a ṣe wó gbádùn pé ìgbádùn òṣìwó níjọ́ ọjọ́ mọ̀wẹ́ tó tàn síbẹ̀ wà láwọ́ sí tàbí síbẹ̀ ní ẹ̀hẹ́n kò sí ẹ̀dá àkàkọ̀ ọ̀fẹ́ pé kó ṣe pé alfọ́rọ̀ òyìn sí ẹ́ yóò wá lídì sí الإمام محمد الأمين الشنقيطي رحمه الله أدوى البيان أولي هذا الظن irú thinking yìí irú gẹ́ẹ̀sì yìí irú ronú yìí mímọ̀ yóò ṣẹ̀rọ nínú nǹkan tí ó fi hàn wá pé anna adam al-iman bilba kéèyàn má gbà pé jọ́ alkiyama ń bẹ àwòṣẹ́fkà fi yìí àbí kéèyàn dáútẹ̀ ó wà dáfí òlìkúlì sóẹ̀ òun ni máa ń tíyàn sí gbogbo agbó wọlmọ̀bá yẹ olùkúlẹ̀ kẹrì òun ni máa jẹ́ kíyàn wéṣì gbogbo rẹ̀ tíyàn bá ní tó yẹ kíyàn wéṣẹ̀ wà nà ìmánà bil yawmil akhir àti pé kíyàn bá píjọ́ kẹyàmà mẹ́ ó wà lè mọ̀ntọ́lẹ̀ olùkúlẹ̀ kẹrì òun ni ìbẹ̀rẹ̀ tí ó sẹ́ tìyàn sí gbogbo rẹ̀ wọlmánà ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin نعم والايمان بالبعث كيف بقى جال القيامه هو منطلق جميع الاعمال الصالحه او نجين او نبره او سيني دي mo ni mo bi te ti ma nbe di ma nbe bi bẹ̀rẹ̀ ni o tu je tu gbogbo iṣẹ́ gbogbo iṣẹ́ rí tẹ́yàn bá ń ṣe ní ó túlẹ̀ kà máa fi mùsáhílẹ̀ mùsáf gẹ́gbó ṣe wà ń bí ìbẹ̀rẹ̀ mùsáf ìsọ̀rẹ̀ mùsáf ní sọ́tù bá kọ́rọ̀ kí ló wà bẹ́ẹ̀ kúrò ní hudan lil muttaqin kí ló tẹ̀lé alladhina yu'minuna nàìjíríà tí ìbá gẹ́gẹ́ ní ó bẹ̀rẹ̀ ogun ṣẹ́ni ọlọ́run ọ̀bọ̀ ní fòun ti bẹ̀rẹ̀ al-imanu bil òun náà làwọn tó fi jẹ́ kí ìfèrí wọ́n fẹ́ fi gbáadà torí tó bá fi lọ lè correct wọ́n mọ̀ pé kò yọ fáwọn wọ́n lè fi wọ́n dọ́gbọ́n lọ́gbọ́n wọ́n lọ lè wọ́n láwọn fẹ́ fi sáyẹ́nsì gbáadà dédé rìn ní alábẹ̀lú sí sáyẹ́nsì díẹ̀ tẹ́ ìgbẹ́ kọ́wà gan kò correct science as a source of knowledge ó ti define kan tó wù ú le tó wù ú ta lè fòun wádìí that is empirical evidence in calamity. Something that can be observed with our senses. In science, all about empirical evidence. Are we now saying that anything that is not empirical evidence does not exist? No. So kẹ́rin wọn sọ fún ìpé science prove pé kò jù alìkàmà láíláí kò sí rẹ̀gbẹ̀. Because natural world nìkan ló ń lò fún tí máa sọ pé ní pé there is a, uh, a super, su, su, su, supernatural world tí náà rá ní no àní àá oh, lè sọ no now kò fẹ̀kan sí ní rẹ̀mù ẹ̀ now ó ní natural world nìkan ló ń sọ tó bá wọ́n pé bẹ́ẹ̀ wá ní a wà ní okay <coughs> now ṣé òun sọ fún mi nísìn pé anything tá a bá ti discover that kò yí kò exist kò tó bẹ́ kò sọ bẹ́ pé anything tó ẹ pólísì àbá tí mà dàsìkò yìí lẹ́yìn tí mo pé kí ní ìwọ̀ exist nù láíláí tó bá ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ẹ kẹ́yìn náà fẹ́ kàn ní science because nígbà pé ẹlẹ́yìn wá dìmọ́ ẹ fẹ́ discover mọ́ tọ́wọ́ mi pé mọ́ sí wà tẹ́sì sí rídì sí kí ló tó àrùkò tó bẹ́ẹ̀ oh, sí ó sáré tó bẹ́ẹ̀ sí ìrísí kò exist so now in tí wọ́n lè sọ látàn ni wípé ààrí ah, evidence pé wá exist lórí àmọ́ pé wá exist lórí èdè ìwọ̀n sọ́rọ̀ ẹnìkan ní ọjọ́ ẹnìkan ní ní àwọn Columbus ló discover America ní àbí àwọn ará America discover Columbus ha dákùn ṣe ń gbà tó ń débẹ̀ wọ́n tó exist ní àwọn náà mọ̀ rí olóòkàn rí báwọn kan ṣe rí pé wọ́n gbà ìwọ́n náà wà láyé yẹ́bọ̀nà yọ́bọ̀nà wà láyé ẹnìkan kan discover ara wọn discover bá ní wọ́n ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti pẹ́ ìwọ́n sì débẹ̀ wọ́n rẹ̀ káàkiri ọkàn wọn ìbòlò ah, ah, ó ti ń bọ̀ wá ìbòlò ó ti ń bọ̀ wá ẹnìkan kan discover ẹnìkan kan ìwọ́n lókàn ọ̀dọ́gbọ́n tó gbé wọ́n lágbára jù wọn lọ sọ bọ́ọ̀lù discover wọn wọ́n ti wà mẹ́ àna ọ̀rọ̀ yìí bó ṣe wà wípé sáyẹ́ǹsì pé ó ní limitation àwọn àfẹ́ẹ̀sẹ̀fẹ̀ kan ti sọ pé wọ́n ní ádámùlẹ̀ ẹ̀lìmí ẹ́ kéèyàn mọ́ ní ma ń pa pé nǹkan bẹ àbí kò sí ẹ́ lẹ́ìsàlẹ̀ ẹ̀lìmọ̀ adam kéèyàn ní ma pé kò fẹ́ kan kò sí ẹgbọ́n ádámùlẹ̀ I don't know I don't know pé I know it does not exist ìtumọ̀ I don't know ni wípé it will exist eh? it may exist it may not exist but I don't know kìí sọ fún mi pé it doesn't exist I don't know là ń pè ní Adamu lẹ́ẹ̀l ẹ́ ọ wá kú alẹ́ elmu bil Adam mo mọ̀ pé kó exist èmi báyìí ní tèmi lè sọ sí ìbálò sáyẹ́nsì pé èmi mọ̀ pé ọlọ́run ọba mi ò exist yàtọ̀ sí Allah wọn bí aláyà sáyẹ̀nsì àpọ̀dọ́ bẹ́ẹ̀ni ṣe sọ́ọ́ ní ìsìnkọ́ kìí sọ́nà sáyẹ̀nsì mo fi sọ èmi lè sọ pé ọlọ́run ọba mi kò exist so àti ọlọ́run ọba exist àtọ́lọ́run ọba exist agbára sáyẹ̀nsì ọ̀kan tó náà làbí sọ pé ọmọ kọjá là ń so làwọn lẹ́yìn wá rí pé anytime tí sáyẹ́nsì bá ti wá discover nǹkan tó bá àwọn sábẹ́ tún believe jal kiyama yóò mọ̀ wá wá lẹ́ni ibẹ̀ ẹ̀yẹn kìíní náà ti tún wá discover pé kìíní irọ́ ni irọ́ ni èyí tó lò mọ̀ gan nísìnyí nígbà tó fi tẹ́yìn yẹ̀ sí gbọ́ ẹ̀kọ́ mọ̀ mí tó sọ pé tẹ́yìn náà tún sí mọ́ so sí orẹ̀ nínú àfi proof pọ̀ lọ́wọ́ bá ń bàbí kò sí wọ́n ń tẹ́ màláíkà ń bàbí kò sí olófẹ́ gbé lọ láàbù sí láàbù lóde lọ wọn because àwọn nǹkan <laughs> bẹ́ẹ̀ ṣe natural world tó ṣe pé the factors tá ń lò ń bẹ̀ ó ṣe control ní though, sọ pé máa fi control conditions under which mo lè fi study tó fẹ́ study òun náà tó fẹ́ gbé ìgbà láti fi discover láti sọ pọ́lọ́wọ́ bò sí a máa fi sáyẹ̀nsì jẹun a fi jẹja a fi jẹran a fi gun mọ́tò a fi wo private jet a fi gbádùn ilé ayé a wà kó ìmọ̀ níbò kó ìmọ̀ níbò tó àwọn bọ́ọ̀lù ọ̀la láàfíà èyí tó ń bá ti jòkó sáyẹ̀nsì ti ń jọ tó ń bá ti bá a sátọ̀ olè mọ́ ti gbádùn ilé ayé náà tí ó bọ́ ọlọ́run ọba bí ó ṣe fẹ́ náà asualu كيف يكون عدم الإيمان بالبعث أو الشك شك فيه أصل كل شر báwo ni àìmọ́ ní ìgbàgbọ́ pẹ̀lú jọ alkiyama àbí kí ẹ̀ṣẹ̀ méjì parẹ̀ tí ó fi jẹ́ ìpínlẹ̀ gbogbo aburú ṣe wọ́n lábíṣà kí sọ bíkọ́sì ọwọ́ ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà náà nǹkan téèyàn bá ti ti lè mà téèyàn bá bìlì pé ilé ayé nìkan náà ló parí sí ibi ó ń léfè tó ní láti fi faburú ni pé ká má gbà mú yes pé àá ṣe bí tí mo ti gbá mi mú ilé ayé yìí tí mo bá ti tẹ́yìn bá ti rí mi kò sí ìrìnàjò ìjọba tó tó ti léèrè mọ́ àá ọ̀nà làwọn èèyàn fi fi àmá fúnra wọn hmm? òyìnbó tó ń wá gbégbé léyìn wá òun wá tẹ̀kan wá wá checks and balances tó fi ní róléjà lòun wà ká kò wá tà tó gbẹ̀sán àbó nígbẹ̀sán ẹ́n tó ń jọ ọmọ ti wá rí ìjọ tó ń kálukú bá ti ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó bá ti ṣẹ̀ tó bá ti gbọ́ mú kọ́ you are considered innocent ọ̀nà wà pé innocent innocent ah innocent ẹ́n òun lẹ́fìrí pé níṣẹ́ ó di issue fún wa àwọn tó ṣe pé àwa fúnra wa gan lè sọ pé ah, lágbájá o lè ní wọ́n ní wò tí prove ẹ̀ olóòdà ọgbẹ́ yẹ innocent àwọn innocent hmm? náà bala inna ọlọ́run bá bàfẹ́rò ní bàfẹ́rò ní pé ọba tó rí gbogbo tí ń ṣe tó ìṣeré ń kọ́ o yóò sì fi hàn yóò sì dá yóò sì lẹ́lẹ́sàn ayé náà zẹ̀rọ ńláwó ọlọ́run bá ń wò wà á lè máa ń bì yí abúlágà ó sì ní màpá rẹ̀ bọ́lọ̀wọ̀ bá ṣe mọ everything pa ìkà ọ̀pẹ́tọ̀ ọlọ́wọ́ wà fi ilẹ̀ lẹ́ni tí ò ní decide nǹkan kan pa rẹ̀ máa lẹ ilmi bí àmàlì pẹ̀lú kọ́ mọ́sẹ́ tí ń ṣe munafili hikmati wal adli wal mulk ó tako hikma ọlọ́run igbó ní sọ ọlọ́run ọbọ́sọ̀ pé tó mú ṣe bóòsí dá ogbó lé ayé ní ti because kò sẹ́nìkan tí ó bí káwọn pé kí ló dé tó fi ó ní lágbájá ò very wise very wise ó gbọ́ngàn wọ́n wá ló ṣe kí nìkan ní kí ló fi ṣe ní mo kàn ṣe náà ni kò sẹ́nìkan kan tí ó wà wise tí ò ní nítorí tó fi ṣe kò sí kò sí now so tọ́lọ̀ bá wá dá ogun ilé ayé tó dá sánmọ́ àti ilẹ̀ tó dá ogun ẹ̀ lọ káwa ni ó kàn ṣe náà lọ́nà sọ pé òun ò ṣe ò afahasibtum annama khalaqnakum azab wa annakum ilayna la turja'un ah ṣe rò pé òun kàn dá yín lérè ni pé ẹ̀kẹ́ fẹ́ sí ní sí ibi náà sì parí ń wo ọ̀rin rán sọ pé ayasabu insanu ayyutlaka suda tọmọ nìyàn rò pàápàá wọn lẹ suda lásán suda ni alladhi la yu'maru wa la yuda mọ́kàn dáńtì náà dájú ọ̀rá ní síbẹ̀ tàbí síbẹ̀ fọ́dọ̀ òyìnbó ti ń sọ ọgbọ̀n láyé rẹ̀ kìí ṣe tó bá lọ́wọ́ bá fún ní 8 foreign 8 ẹgbọ́ wọ́n ní mo kàn ṣe gẹ̀mù láyé rẹ̀ yóò fi bàǹkan ni yóò fi bàǹkan ni kẹ́yìn wá ní àṣílẹ̀ ah, kan ṣe náà ni in tọ́mọ ni yìí ò lè gbà káfí ròyìn rẹ̀ nínú ròyìn ọlọ́run bá ẹ́ níjọ ìmọ̀sọ́rọ̀ mọ́ òṣèlú bẹ́ẹ̀ bá wà pé ní science science science scientist ò lè gbà tó bá ṣe research fọ́dún mẹ́wàá kan ah, ní ah ó ní result wọn wá fún Nobel prize ni a no better to say ìwọ kọ́ ló ẹ̀kan fún ìta ni chance ló ẹ̀kan fún chance torí gbogbo tó ṣe ń kàn wá báyìí chance ni yóò bínú ni ṣe chance báwo ṣe máa tó lọ́bọ̀ ta ṣe tọ́ nígbà tí wọ́n ṣe kékeré yìí tí wọ́n fẹ́ kan fún lẹ́jẹ̀ ọlọ́pàá wá sí gbogbo ilé ayé nìṣẹ́ òsì gbé gbogbo fẹ́rẹ̀ fún ah, ah, of course na ah, láíláí kò sẹ́ni kankan ara pé ẹni làákà ìnáà nù ọmọ ni mo sọ fẹ́ nìkan mú possible kéèyàn ara nǹkan tí ò ní jù ó bá nílàkà ilé ti wèrè ẹ̀rọ kò pọ́síbù kéèyàn ara nǹkan tí ò ní nídìí fún wọn ní ah, import ó lè má nídìí ẹ̀kọ́ fẹ́ bóyá mọ́ ní nídìí lánàá yes nídìí lánàá pé káàkiri kìíní yìí kò wúlò fún mi kẹ́kẹ́ kò sí àǹfààní kẹ́kẹ́ fún mi mo kàn rá ni kọ́dà tó bá ipá ara tó fi rà á náà ni pé lábájọ́ sọ pé ó sọ orí fún mi ni ìgbọ́sẹ̀ nìkan kan ra kí ní yìí wọ́n kàn sáà kẹ́mì wọ́n sí ra ó lè mo rà á torí pé mo fẹ́ dùnnú mo rà á torí pé mo fẹ́ ẹ̀mpáwà rẹ̀ èyí tó gbé ó gbọ́dọ̀ ní pèsè tí ń jẹ́ èèyàn pé èèyàn jẹ́ èèyàn lákàá nù àwọn pé mo rà á ní sin ìfìlì kankan láíláí lẹ́yìn kò wúlò náà kí àsopọ́ lọ́wọ́ ọba bó ṣe wá ní màá ń pa ẹ̀dá tó ṣubú ilé ìtàn kó wá ní pàtàkì mọ́ mọ́lẹ́ kó wá filẹ̀ láì má ní òfin fún láì má sàn lẹ́sàn má ilmi bi àmàlìhí pẹ̀lú gbó mọ́ṣẹ́ rẹ̀ munafil hikma ó tako hikma ọlọ́run wal adl ó dako justice ọlọ́run justice ò ní pé èyàn ṣe dáadáa ẹ̀sẹ̀lẹ́sìn reward èyàn sábúrú ẹ̀pọ́níṣẹ̀ even nínú system tayé náà kọ́ ò káníkáyọ reward and um, punishment káyọ kú ń bẹ the setting will not be okay that is our pé ilé ayé ò ní lọ bọ̀kálẹ́dà àìsọ́ ọlọ́run ọba kò bọ̀rọ̀ síbi jẹ́ wọlmọ́lì ó sì tako pé ọlọ́run ọba lónìí kápá gbogbo nǹkan fọwọ́ ṣe ń láyúmkinu fìlàákìlì díwọ́jì ẹmọ́ta fọwọ́ ṣe ń láyúmkinu fìlàákìlì díwọ́jì nǹkan tí ó pọ́sìbù lọ́pọlọ ni pé wọ́n sọ pé something as complex as this kò ní pé ọlọ́run kàn dára síbẹ̀ náà kò sí kò sófin kò sí kankan kò fẹ́sàn kò sẹ́nìtìn ó kàn dábẹ̀ láìlẹ́ awágun ò lè ṣe àwátẹ́ ìsọlọ ẹ kẹ́nìkan sọ náà ni ilé ìtàṣí akọ́mọ́síláṣí ìtàkọ́mọ́síláṣí ní oṣù àkàkọ́ náà ẹni tó tẹ́fẹ́ mọ́ transfer 8,000 fákàntà àwọn ẹ̀kọ́ sí àkàkọ́ náà kí ló tẹ́ ẹgbẹ́ mọ́tò yìí jáde kò sí ẹwà kò sí òun àfẹ́ sọ tó ń ṣẹlẹ̀ dé kò sí kò sí àtẹ́lẹ́tà rí ránà kò sí kò lówó mọ́tò but ó ń kájú tó fẹ́ disclose ó fẹ́ para rẹ̀ wọ́n ni alárúbá ma sọ pé jàrátà àdátó náà sí ayas alú hmm? aládà àwọn èèyàn ti lọ lórí pé káwọn béèrè anilkhairi fi anilhali fi kulli khairin wa shar sábàtì pàdé ara wọn bèèrè kéfàl hàn bóòlù kọ̀níṣẹ́ àdéhìs bóòlù nǹkan oore ni àbábúrú fakulun yakulu everybody knows say ah bi khair bi khair bi khair ana wa àmọ́ in reality kéde bí káyẹ̀ ẹ́ jàrátà àdátò náà sí àyíyà sàálù àníláhálí fi kulli khairin wa shar fákòlò yakúlù bí khairin àná wà fi láhàkí kọ̀tí dé dọ́lọ́kọ̀bá bá ṣe jùkú ní sàwárí bá bí káyẹ̀ káyẹ̀ káyẹ̀ Hmm? tó jẹ́ ọba gbọ́dẹ̀ máa pẹ́ àà náà kò sí kò sí kò sí tó fẹ́ kó gbọ́mọ náà hmm? náà as-su'al ma dilalatul ikhbar bi kí ni implication fọ́lọ̀ ọba lóòun rí ẹ̀dá pé ń ṣe mórí implication ni pé mórí mo mọ gbogbo ẹ̀ńkọ̀ ò máa dẹ̀ just like bí ọ̀gá náà everything every one of you is doing i'm taking note of ẹ̀gbọ́n kí ẹ̀kà pé ọ̀rọ̀ ń parí sí ó fẹ́ fi motivate wọn wọ́n mọ̀ pé ìtumọ̀ ẹgbẹ́ tó bá ń take note lóòtọ́ níjọ́ tọ́rọ̀ promotion bá dé àbí kí ní kan sí ìpínlẹ̀ no don't think you're just wasting your effort i'm taking note of it so ọ̀rọ̀ ara ẹgbẹ́ yé wa bọ̀ tí ló jáì fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọba yé tọ̀rọ̀ ọlọ́run kò ní nítumọ̀ ń jẹ bọ̀ tọ̀rọ̀ wá nítumọ̀ síra wa pé ọ̀gá láwọn take note ẹgbọ́n bẹ́ẹ̀ mi àbájẹ́ ìgbàdì ẹ̀rọ ní ọ̀gá lóun take note yẹ́mọ̀ tó máa ń jó wà lẹ́yìn bí mo jẹ́rìí mo jẹ́rìí níjọ́ bá kàn jọ kìíní sí wọn ni ah, wọ́n ni wọ́n promoter ọ̀lá ọ̀gá sì sọ ó dá ẹ̀mọ́ sí dáadáa ọ̀gá lóun take note àmọ́ tọ́lọ̀ bá lóun take note jẹ iná lága fúrọ̀ ẹnìkan ló nídìí now alhamdu bin ayat àwọn aya ìbò láṣẹ lò nínú súrà ta kà ọlọ́run bá sọ fún wa mẹ́ pé wà ìzà kúrẹ̀ alẹ́ ìmùlù kòránù láyé sùdùdù bàbá kí kòránì fáwọn

tó kàpò ní pé bùkátà àtẹjọ ní síláyé ní ọmọ dìtà mẹ́sẹ̀ bàbá kálukú ṣe ìjọ tí ẹrú bá ń tẹ̀lé bá fẹ́ rú ẹgbẹ́ rẹ̀ ní ìdì ló fà gbéyàn hmm? bá tẹ̀lé bá fọ́lọ́run ọba ìjọsìn wẹ́nìbọ̀dì tí ò bá tẹ̀kà sí ilé lèyàn ìyànjú ẹni tí ó mọ̀ tẹ̀lé bá fún pọ̀ so kò wá ní lọ́lọ́ òpéyàn lọ́lọ́ ọba ó sọ́fù ìlọ́tọ̀ náà ẹlẹ́ẹ̀kejì ó jò sẹ́jẹ́ta tìláwà ìndàmọ́dé sẹ́jẹ́dàmínà sọ́tọ̀ kẹrìmà súrà takà yìí tó yẹ súrà alápàlẹ̀ yìí orí kanlẹ̀ sùjúdù tìláwà láàyè ibi tẹ́ ìforíkanlẹ̀ wà ń bẹ̀ kó náà lọ pé wà ìdà kúrò àlẹ́ ìmìlú kúrò án láyé sùn ara amàlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ehris alataya mọ̀ ní fi òmùrí kà tọ́yí bá wọn tọ̀lẹ́ gbìyànjú pé pé apá ọ̀tún ni o ti máa bẹ̀rẹ̀ rẹ̀ pé ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún ni kò máa fi ṣe kódà níbi nǹkan tí ò sí náà sùn náà ń bẹ́ hmm? gẹ́bí torí ayà pípa mọ̀mọ́ ní ó ti àkìtà àbà wù bí yẹ̀mí torí àwọn tó bá wà jẹ́ náà àsábùlù yẹ̀mí ọlọ́run bá pè wọ́n àbí ọlọ́run sáà lágbára pẹ́ pẹ́ ní àsábùlù yẹ̀mí ó bá wù àmọ́ torí pé ọlọ́run bá náà fẹ́ràn pẹ́tọ̀ yẹ̀mí rẹ̀ torí pé kẹ́lìmọ̀ yẹ̀mí rẹ̀ yàtọ̀ pójọ́ tún ó tún mi ní àlìyómùnù àlùbáríkà bẹ́ẹ̀ni àgbẹ́kà ni yóò ọ̀lá fífẹ́ ní maimuna maimun maimuna mini almubaraka maimuna mini almubaraka so ọ̀tún náà lálùbáríkà wà so then atawjihat àwọn nǹkan tí áyà yìí tó fẹ́ direct wa sí tó jẹ́ bí àwọn mímí point am sóra ìjàre bayanu báàdì àhúwálì yọmìlì kìyàmù àlàyé sísàlàyé àwọn ìṣesí àwọn ọ̀rọ̀ ńláńlá àwọn ìvẹ́ntì ńláńlá tí ó ṣẹlẹ̀ jẹ́ kìyàmù ìdásàmá lọ́rọ̀ fi ń kàwọn pé ìdásàmá òǹṣàkọ́t wà á dínà lọ́rọ̀ bí i àhọ́kọ́t wà ìdá àrùdọ̀ mọ́dát wà á lùpàtí máa fi àwọn then ẹlẹ́ẹ̀kejì asàlàyé ní ẹgbàá tá à ń ka sóra pé ẹ̀dà àlìlá ẹ̀dà àlìlá tẹríba fọ́lọ̀ tẹ̀lé ọlọ̀ kàmá tàbí makhlukat gẹ́bà àwọn ẹ̀dá ọlọ́run ọba táwọn òtẹ̀ẹ̀tẹ̀ kan ní consciousness táwọn ṣe ń ṣe ilẹ̀ àti sánmà ẹgbọ́n tọ́lọ́run bá sọ ọlọ́run ní wàídà aládùmọ́dát wà á lè kọ́ sí máa fẹ́ ọ̀tàkà láti lẹ́sẹ̀ ó ní ọlọ́ni wà á fi nẹ́tìlì rọ́bìá ó tẹ́ tí sí tọ́lọ́run so bó ṣe pẹ́ nìsí gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọba oníṣì àṣẹ ọlọ́run àwọn èèkọ̀ ìwọ náà train ara rẹ̀ pẹ́tọ̀ ìwọ náà fẹ́ tẹ́tí sáṣẹ ọlọ́run ọba kò tẹ̀lé dẹ́lẹ̀kẹta ni wà ídùn mọ̀kàbìlì ìlérí ìyàtọ́lọ́run ṣe fáwọn ìyàtá bá pé ayà ọlọ́run ọba nírọ́ ọlọ́ni bá lè bí na káfàrú ìkàbìbòn àwọn fánjẹ́kẹ́ fèrè wọn ń pè ayà ọlọ́run ẹn fàbàṣírò bí àdáàdín alẹ́ dùn wọ́n ní fún wọn ní ròó dùn fún wọn ní ròó pé ìyà ẹlẹ́tẹ̀ẹ̀rò yóò jẹ tiwọn ṣáàlá eléyìí ni àwọn alwakọfàtù àti àlàámàlú àti ìtòjìhàt tó lọ pẹ̀lú sóra yìí abẹ́lọ́run ọba kó lóun sábàbí dáadáa fún aláyà fúlọ́run ó kàwá sínú àwọn tí fún wọn tó bá bí di iman fún ọ̀tọ́lọ́wọ́ bó sì fẹ́ràn wọn a máa fẹ́ràn wọn kọ́tọ́lọ́wọ́ wà gbàṣẹ́ wọn allahumma rahamna bil qur'an ij'al lana imaman wa rahma allahumma inna abiduk abnawu abidik abnawu imaik nawasina biyadik madin fina hukmuk عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أهدى من خلقك أو استحقت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك نعم so tí question bá wà